I'll go. Whatever you say, Lord, I'll do. last for long. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbànú tún fi fún ọlọ́run ọba gbogbo agbára àti ipá ọlọ́run tó dá wa sí láti rí oṣù kejì nínú ọdún 2023 ọlọ́run àìkú àìṣá ìdìbàjẹ́ ọba tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ọlọ́run tó lè pa tó lè sọ di ayé ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwafẹ́mi ogun ọ̀run yínká ọlọ́run tó dá ìwọ àti èmi tó fún wa ní oore ọ̀fẹ́ láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ̀kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́bọ̀ tí ṣe ọjọ́ kejì oṣù kejì ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ náà ni ìjìnlẹ̀ tí ó wà ní ìdí àìlèmú àyànmọ́ṣe apá kejì ìjìnlẹ̀ tí ó wà ní ìdí àìlèmú àyànmọ́ṣe apá kejì ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ náà ló wà nínú ìwé àwọn ọba kejì orí ìkejì orí kọkàndínlógún ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ogún ìwé àwọn ọba kejì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ogún olùwà kí ó ràn wá lọ́wọ́ bí a ṣe ń ka ọ̀rọ̀ náà nítorí pé ó jẹ́ ẹsẹ̀ bíbélì tí ó gùn díẹ̀ torí àkókò wa ò ní láǹfààní àti kà fún wa ṣùgbọ́n àgbà ní ìyànjú pé kí a farabalẹ̀ kà á kí ẹ̀kọ́ inú rẹ̀ kí ó lè yé wa dáadáa olúwa yóò ràn wá lọ́wọ́ olùfẹ́ onírúurú ọ̀pọ̀ ọ̀nà ló wà tí ẹ lè gbà láti mú kí àwọn ènìyàn wá sí ilé ìjọsìn àwọn ọ̀nà bíi kí ẹ máa lo onírúurú àwọn orin láti fa àwọn ọ̀dọ́ wá sí inú ilé ìjọsìn ẹ lè ṣe ilé ìjọsìn náà ní ọ̀ṣọ́ lọ́nà tí yóò fi fanimọ́ra ẹ lè jẹ́ kí àwọn ẹgbẹ́ akọrin kí wọ́n máa múra kí wọ́n sì máa jó lọ́nà tí àwọn èèyàn yóò fi máa ròyìn wọn tí wọn yóò sì fẹ́ láti wá wò wọ́n Olùfẹ́ onírúurú ìpolongo náà ni ẹ tilẹ̀ lè lò láti fa àwọn ènìyàn wá sí ilé ìjọsìn, ṣùgbọ́n bí agbára Ọlọ́run kò bá sí nínú irú ilé ìjọsìn náà, àwọn ènìyàn yóò kàn máa wá dá ara wọn lára yá lásán níbẹ̀ ni. Olùfẹ́ ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń fẹ́ láti máa lọ sí àwọn ilé ìjọsìn níbi tí wọn ti máa dá wọn lára yá, ṣùgbọ́n ní ìgbà tí wọ́n bá wà nínú ìṣòro wọ́n mọ ibi tí ó yẹ kí wọ́n lọ nítorí wọ́n ó lọ sí àwọn ilé ìjọsìn kéékèèké wọn ní níbi tí àwọn èèyàn ti ń mú ìsìn ọlọ́run ní kókó tí wọ́n sì mọ̀ pé agbára ọlọ́run ó kalẹ̀ síbẹ̀ láti wá ojútùú sí ìṣòro tí wọ́n ní olùfẹ́ ìdí Jósèfù rí bẹ́ẹ̀ ó rọrùn púpọ̀ àwọn èèyàn mọ̀ pé agbára ọlọ́run wà nínú àwọn ilé ìjọsìn kan pàtó bí ó tilẹ̀ jẹ́ wípé ilé ìjọsìn náà kéré ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n sì ń lo onírúurú ọ̀nà àrékérekè láti fa àwọn ènìyàn wá sí inú ilé ìjọsìn wọ̀nyí kì í ṣe ọlọ́run ni ó pè wọ́n wọ́n lè máa ṣe onírúurú nǹkan láti kó àwọn ènìyàn jọ ṣùgbọ́n ìbéèrè méjì tí ó ṣe kókó tí a ní láti bi wá ni pé ǹjẹ́ wọ́n lè mú kí àwọn ènìyàn kí ó máa wà nínú ilé ìjọsìn náà títí bí? ìbéèrè kejì ni wípé ní ìgbà tí ọjọ́ ìṣòro ǹjẹ́ àwọn olùṣọ́ àgùntàn alárèékérekè wọ́n lè képe ọlọ́run nítorí àwọn ọmọ ìjọ wọ̀nyí kí ọlọ́run kí ó sì dá wọn lóhùn àdúrà wọn bí olùfẹ́ jésù ti mọ ohun tí ó jẹ́ ìṣòro pétérù ṣáájú ṣùgbọ́n dípò kí ó sọ fún un tààrà wípé àjèrè ọkàn ni ó yẹ kí ó jẹ́ jésù pinnu láti ṣe àfihàn agbára ọlọ́run níwájú rẹ̀ lẹ́yìn tí pétérù sì ti jẹ́rìí sí títóbi ògidì agbára ọlọ́run tán èyí jẹ́ kí ó rọrùn fún un láti fi ohun gbogbo tí ó ní sílẹ̀ kí ó sì máa tẹ̀lé Jésù. Pétérù gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wa ó ti lè máa jiyàn wípé ṣé bí apẹja ènìyàn tí ó yanrantí ni òun wípé ó kàn jẹ́ wípé ọwọ́ òun kò dẹni ní òru náà tí òun kò rí ẹja kankan pa kí Jésù kí ó tó wá ṣùgbọ́n ìbéèrè tí à ń béèrè ni wípé ǹjẹ́ Pétérù ń ṣe dáadáa tó bí ọlọ́run ṣe fẹ́ kí o máa ṣe ní kókó àkókò yìí nínú ayé rẹ̀ bí tàbí ìṣe rẹ̀ kò kún ojú òṣùwọ̀n ètò àtòkèwá fún un gẹ́gẹ́ bí ó ti rí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí yìí àwọn tó yẹ pé wọ́n ń ṣe lọ́nà tí kò kún ojú òṣùwọ̀n àtòkèwá tí ọlọ́run ṣètò fún ayé wọn olùfẹ́ lóòótọ́ a rí wípé pétérù ń ṣe ohun tí ó súnmọ́ ìpinnu ọlọ́run fún ayé rẹ̀ ìyẹn ni wípé ó ń ṣiṣẹ́ apẹja ó ń mú ẹja ṣùgbọ́n ènìyàn ni ó yẹ kí ó máa mú kí ó sì máa jèrè ọkàn fún ọlọ́run ohun tí jésù kàn ṣe ni wípé ó darí rẹ̀ lọ sí ibi ohun tí ọlọ́run dá a sáyé láti máa ṣe gan-an mo gbàdúrà wípé ọlọ́run yóò lè darí ìwọ àti èmi náà sí ipa ọ̀nà tí ó torí rẹ̀ dá wá sí ayé kí a máa lọ di pé à ń ṣe iṣẹ́ oníṣẹ́ tí kò ní fún wa ní èrè tí ó yẹ ní orúkọ jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti máa mọ rírì agbára yín nínú ilé ìjọsìn wa, ilé iṣẹ́ ìránṣẹ́ ìlẹ̀ lérè tí ẹ mú padà bọ̀ sípò ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ là mí lójú kí ẹ sì fi ohun tí ẹ dá mi sáyé láti máa ṣe hàn mí ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ tún mi darí sí ipa ọ̀nà tí ẹ fẹ́ kí n máa tọ̀ lọ ní orúkọ Jésù. Eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ fún ti òwúrọ̀ yìí. Ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbàdúrà wípé Ọlọ́run yóò là ọ́ lójú láti rí gbogbo ohun tí ó ti ṣe ìpinnu fún ayé rẹ. Yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ láti máa jèrè ọkàn fún ìjọba rẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín èmi ni ọ̀rọ̀ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ láǹfààní olùfẹ́ tí o sì di alábòkú fún nípa rẹ̀ tí òun fẹ́ láti darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn nínú ilé ìjọsìn wa kí ó bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọlọ́run àti òtúnṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street off Morosu Lere, surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ Ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀, nígbà tí ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èyíkéyìí ìsìn, mo gbàdúrà pé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu. Yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kò sì ní rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Whatever you say, Lord, I'll do. I'm available. I'm dependable. I'm reliable. Master, I'm ready. And I Everybody, let's follow. let